àbí ní gbogbo gbà eléyìí báyìí nǹkan méjì náà ni àfẹ́wà pẹ̀rọ àtàkìyèsí pẹ̀lú ẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ wípé wal 'asr innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilu s-salihat yóò la àwọn èèyàn kúrò níbi ìwà nínú ẹni òfò èlé tọ́lọ́ ọba Allah subhanahu wa ta'ala búra wípé dájúdájú àwọn èèyàn ti wà nínú ẹ̀ ọlọ́wọ́ bá dékẹ́lá wá búra pẹ̀lú àsìkò àánsùn kálíbà àmọ́ pípa àsìkò ẹ̀ ṣe pàtàkì sí lọ́dọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tí bóyá tóbi tó ọlọ́wọ́ ní dájúdájú al-insan gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn torí pé al tó wà ń bẹ̀ yẹn al ìsèkọ̀rọ̀kíyà ni al tó túmọ̀ sí pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́nà ọba àdìkẹ́lá ń bá wí pé gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni wọ́n tẹ̀rì sínú nǹkan yẹn inna ìsáànà ọlọ́run ọba àdìkẹ́lá tó wá kàn nípa pẹ̀lú inna nínú àwọn irinṣẹ́ ẹ̀ka ọ̀rọ̀ nípa láti kú ọlọ́run ọba ní wọ́n ti wà nínú òfò ẹ̀rí láàmù yẹn náà ìkọ̀rọ̀ nípa ní láfi khusrin ọlọ́ọ̀bá náà ti wà ní òfò illa alladhina amanu ọlọ́ọ̀bá ní àyàfi àwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tàbá sọ̀rọ̀ nípa iman ó láwọn arkanu ẹ̀ kásìrì sọ wípé èèyàn nínú àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ ó dìgbà táwọn arkanu iman mẹ́fẹ̀ẹ̀fà tó bá pè sí lára wa amilu salihat bákan náà tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ al amalu salih òun náà ó láwọn tafasilu ó láwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tọ́lọ́ba àlejò ṣe fún wa nípa kínáńpé náà làámẹ́lú sọ̀lẹ́ àti àwọn àlàyé tá nàbí sallallahu alaihi wasallam tó sọ pé tó ṣàlàyé fún wa tó ṣe fún wa nípa nǹkan tó ń pè náà làámẹ́lú sọ̀lẹ́. laysa làámẹ́lú sọ̀lẹ́ bi nafsihi kò kí ń ṣe iṣẹ́ rí ni bá wù lọ́dọ̀ ara rẹ̀ pé iṣẹ́ tó dáa nìyẹn. Hmm? torí pé laysa kullu mastahsana al-insanu bi hasanin wa laysa kullu mastaqbahahu al-insanu bi qabihin kò ṣe gbogbo ń táwọn èèyàn bá rò pọ̀ dáa ní dáadáa kò dẹ́ ṣe gbogbo ń táwọn èèyàn bá rò pé ọ̀dà àlàyédá ṣùgbọ́n al-amalu salih huwa al-amalu alladhi wafaqa al-kitaba wa sunnah li fahmi gẹ́gẹ́ tá pè ní iṣẹ́ rí òun náà ní iṣẹ́ tó yẹ pé ó ṣe déédéé tí ìrànlọ́wọ́ ọba àti sunna anabi sallallahu alaihi wa sallam lórí àgbọ́yé àwọn sálàfù umma nǹkan méjèèjì yẹn mo kàn fẹ́ rí kọjá lórí ẹ̀ ni mo fi ń wata wa sọ bil haqq nǹkan méjì mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ni àtàwọ́sí bil haqq ìmọ̀ para wa láṣẹ hmm? torí tafa'ala tó yí in ta ma ń lò fún lára àwọn ìtumà rẹ̀ ta ma ń lò fún òun ni al awi tasharuku naam bẹ́ẹ̀nà ìfúnnẹ́yìn fàṣọ ìdá kí èèyàn méjì jọ kópa níbi iṣẹ́ kan tàbí jù bẹ́ẹ̀ lọ tàbí kéèyàn tó jù bẹ́ẹ̀ lọ jọ kópa níbi iṣẹ́ wọ́n máa lò sí tàfáìlù tàfáìlà wọ́n máa fún so wá tàwa sọ tàwa sọ wọ́n mú láti bí wàsọ ìwọ́sì àbí àwùsọ yóò sì ó ti yé so òun náà ni kí yẹn máa pààyàn láṣẹ dáadáa kí yẹn máa ṣe wàsíyà fún yẹn kí yẹn máa sọ àsọtẹ́lẹ̀ fún yẹn watawasaw bil haqq wọ́n máa para wọn láṣẹ wọ́n dẹ̀ máa ṣe wáàsí fúnra wọn pé kọ́ máa lórí kọ́ máa dún lórí òdodo kí wọ́n máa pèpè sódodo kí wọ́n dún ní máa òdodo. alhaqqu fil aqwal wal-i'tiqadat wal-af'al òdodo níbi ọ̀rọ̀ wọ́n máa pa àwọn láṣẹ rẹ̀ òdodo níbi àwọn àdìsọ́kàn àdìsọ́kàn tó bá jẹ́ òdodo òun náà máa para àwọn láṣẹ wọ́n ti máa pè sí àwọn iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ òdodo wọ́n máa pè sí pàtàwọ́ sọ disturb òun dẹ̀ máa para àwọn láṣẹ láti máa ṣe sùúrù lórí àwọn ìnira tó bá ń tẹ̀ lódodo torí pé kò sí bẹ́ẹ̀ ń ṣe máa wà lórí òdodo tí ò ní máa rí ìnira lórí pé ó ń ṣe lórí pé ó ń dún ní mòdòdó táwọn ìnira tí èèyàn bá wá rí yẹn a gbọ́dọ̀ máa ṣe wá wa ká máa ṣe sùúrù lórí ẹ̀ ẹ máa ṣe sùúrù sabran sabran hmm. ala yasir fa inna maw'idakumul janna ẹ máa ṣe sùúrù ẹ máa ṣe sùúrù lórí ìnira tí ń bá yín ẹ̀yìn ara lè yasir torí pé àdéhùn yín lórí àwọn sùúrù ìtẹ́ bá kú sórí ẹ̀ òun náà nípa àlìjẹ́nà ni ọjọ́ ti sọ́wọ́n ara lè yá sí rí nira lórí ọ̀rọ̀ ìsìn ara ni wọn tó ń ti bẹ́ẹ̀ anábì ní ká farada ká máa ṣe sùúrù lórí ìnira yẹn ká máa ju ẹ̀sìn lẹ̀ torí tó ń pè ní sòrò nìyẹn kí a sì hapsu náà ká di ẹ̀mí ara ẹni mọ́lẹ̀ lórí nǹkan kan tí ń níyàn lára kí a sì di ẹ̀mí ara ẹni mọ́lẹ̀ kó sì máa farada kó sì máa ṣe sùúrù títí tí nǹkan yóò fi yí padà àbí mo gbà lérò mo fi dájú ilé ìkọ́ máa bá pàdé lọ́dọ̀ àwọn èèyàn lórí pé à ń ṣe súnà lórí pé a fẹ́ gbìyànjú àti máa pèpè a lè fẹ́ máa ṣe súnà alẹ́jáàdà gẹ́gẹ́ bí ó ṣe gẹ́gẹ́ bó ṣe wà ní ìbámu sí tàwọn ẹni ṣáájú ìnira pọ̀ mbẹ́ o ìnira pọ̀ mbẹ́ gan wàláhi wàláhi a máa bá ìnira pàdé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn. Nígbà yìí so, uh, tí bí nàìjíríà tí wọ́n ń pọ̀ tó ká máa ṣe sùúrù ká máa fi súnà yẹn lẹ̀ so eléyìí tó bí àkíyèsí òun ni pé ẹ bá wo ẹ bá wo àwùjọ tá a wà yìí àwọn tí bá ń gbọ́rọ̀ yìí lókèrè àwọn máa fojú àwùjọ tó fẹ́ wo bẹ́ẹ̀ àwa tí mo bá sọ̀rọ̀ yìí mo gba àwùjọ àdúgbò táwa wà yìí mo gbà lérò mo fẹ́ ká gbọ́ yìí yẹn pé àdúgbò táwa wà yìí lè ní sọ ń sọ̀rọ̀ nípa rẹ̀ tó bá tún wá bá tiẹ̀ náà mu àjẹ́ pé yóò máa wúlò fún àwọn náà tí a bá wo àdúgbò táwa wà yìí a rí i pé ọ̀tá pọ̀ o ọlọ́yìn ọ̀tá pọ̀ gà àwọn adẹ̀yàwó sunna àwọn tó ń pàpè mára sunna ṣùgbọ́n fi yẹ sí pé baynahum wa bayna sunna kama bayna as-sama'i wal-ard n ti ń bẹ láàrin àwọn àti súnà tó fi jìnà síra wọn bí àlàfo ti ń bẹ láàrin sánmà àti lẹ́yìn lákì yad'una súnà ṣùgbọ́n àwọn táwọn wí wọ́n ń pe àpè mára pé ní súnà làwọn yìlá bisu àlànà wọ́n da nǹkan orúmọ àwọn èèyàn lójú oríṣiríṣi àwọn nǹkan kankan ń bẹ tó fi hàn sáwọn èèyàn tó fi kọmọdà orúmọ lójú pé ní súnà ni àwọn àmàrí nira látọ̀dọ̀ wọn àbí àárín nira látọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ làwọn tí wọn ò ṣe ìdè àrùsùn nànà tó yẹ sí pé àwọn ń ti wọn gbogbo gbà àwọn dúró lórí pé àwọn fẹ́ gbógun ti sọ́nà ni a máa rí nira lọ́dọ̀ tiwọn náà àti ń rí abí so àfikà ṣe sùúrù so tá a bá ti ń bára wa láwùjọ wọn ẹ̀dá kan yá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ aláwọ̀kọ́ gbòòrò nira tó bá wù ká máa fi kàn wá ẹ má bínú gbogbo nira ẹja máa fara da káwa sábà bá wọn lò gẹ́gẹ́ bí ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahumul jahiluna qalu salama àwọn ẹrú ọlọ́run bá téèyàn bá ti lè jẹ́ abdun min ibadir rahman abdun min ibadir rahman faqad aflaha wa torí pé ọlọ́run bá lè kẹ́lá nú àwọn òròyìn tó ga jù tí máa fẹ́ ròyìn ànábì òun nìyẹn الحمد لله الذي أسرى بعبده ليلا من المسجد الأقصى من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله سما فاجك يعيبي يروي تقال الله عليك لا شنو يا نبي مني أسرى بعبده طلب عليك لا بقى بنا لروي توفيق بنا لروي الله مبا الله سبحانه وتعالى الله يوري لنا سيبا نسي آه هو الذي أنزل الكتاب على عبده أبيكوني àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so àwọn ìbádur rahman yamshuna ala al-ardi hawnan wọ́n máa ń rìn lórí ilẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wa idha khatabahumul jahiluna qalu salama táwọn aláìmọ̀kan bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan tó ń sọ̀rọ̀ àgọ̀ sí wọn qalu salama sí nǹkan táwọn ó máa fi dáhùn wọn ní àlàáfíà sí so ìfẹ́ kó jẹ́ sí pé gbogbo àwọn nǹkan tó máa ṣe wọ́n máa àwọn ìdí àpòpọ̀ kan àwọn àbòsí kan máa pa wọ́n pọ̀ àbòsí kan máa pa wọ́n pọ̀ torí pé àwọn tọ̀hún rí wa bí ọ̀tá àwọn ilé náà rí wa bí ọ̀tá àwa wà láàrin wọn wọ́n máa ń sáwọn àbòsí kan tí ó máa pa wọ́n pọ̀ ẹ̀dá kan ìjà ṣe sùúrù pẹ̀lú wọn ìjà ṣe sùúrù pẹ̀lú wọn gan àsìkò yìí la fi ń bùkátà ká ṣe sùúrù ká ṣe jùlọ tòtòrí tí bá bára rẹ̀ báyìí téèyàn bá fi lọ sí ẹsẹ̀ gbé bóyá èèyàn já àbí èèyàn ṣe kíní kan èèyàn nílẹ̀ nìkan kan kọrin rí kíyàn o báwọn eléyìí ṣe ń mọ́ṣe ń sọ tí ò dá ń pa àyàn láwọn tó wọ́n mọ̀ fẹ́ rí sí níbẹ̀ ni ìbọn ṣe rí nìyẹn tó tọ̀ àkódà <laughs> irú àti ọmọ wù ní ẹ̀rí táwọn náà gbà wọ́n láàyè níbi nǹkan ni tó ìjẹ́ sí pé ẹnìkan ò lé fúnra ya ó ń kálukú wa la wà láàfíà lọ sí ibi kíni ká yẹra fúnra wa àbí so àwọn ni wọ́n máa tẹ́nìkan bá ti ń báyàn jà nínú wa àwọn kejì ó sì máa wọ́n sì máa ṣèbàjẹ́ àwọn yóò sì máa gbọ́ tiwọn pé kiri wọ́n ti láti ju wọ́n láti ju lọ́pọ̀ síbí náà làwọn tó tó jọ yìí síbí náà làwọn náà tó ń wí wọ́n ní bẹ́ẹ̀ ṣe bá ń ṣe nìyẹn wọ́n ní gbogbo tí wọ́n bá ti dé òkè ọ̀rọ̀ gbọ́ wọ́n ní kíní kan wọ́n kà wá sọ lóra rẹ̀ lórúkọ tí ò dá ní bá so ní táwọn aláburú sì máa ń wá ni pé kán ba orúkọ tó fẹ́ ṣe dáhàwà jẹ ẹ rí i pé gbogbo àwọn àlẹ́bí ọlọ́run bá pátá gbogbo ògbìyànjú àwọn ìjọ wọn ni pé kókó bá àwọn lórúkọ jẹ́ so sábà ti borúkọ wọn jẹ́ wọ́n ti bà dára wọn jẹ́ ni àwọn èèyàn ní gba dára wọn ní gba ìpèpè lóde èèyàn burúkú so ẹ lọ wo lọ Quran ẹ wo bọ́n ṣe ń bá àwọn ànábì ọlọ́run ba lórúkọ jẹ́ gbogbo ọ̀nà gbogbo ọ̀nà wọ́n máa san so ẹ̀dá kan sọ̀rọ̀ ọlọ́run bá já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn so mo wà particular sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ní ẹnìjọ́ mẹ́ta yìí ara ń kan ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an mo pàdé ìkan lára wọn lánàá so iná ẹni tó yẹ pé ó máa ń bá mi ṣàwàdà dáadáa bó jẹ́ pé ó gọ̀ ìyá kan tó jẹ́ sí pé ó gọ̀ ni so àwàdà gọ̀ náà ló máa bá mi ṣe ẹ̀dùnmọ́ kan máa ń ṣe sùúrù lórí àwọn ìnira tó máa ń gbé wá ṣẹ̀ṣẹ̀ náà èèyàn tó yẹ pé ordinary lè kọ́ yẹ kó máa bá mi sọ̀rọ̀ bóyá máa ń bá mi sọ̀rọ̀ yẹn ni so like kẹ́mà ìgbà míì ẹ máa fara da ẹ̀gbin gbà míì pé kí nǹkan tó kọ yí nǹkan tó lágbára jù bẹ́ẹ̀ lọ́mọ bá wa lọ ṣẹlẹ̀ àwọn ẹ̀gbin yẹn tó gbé tẹ́lá lẹ fẹ́ kọ́ tó ẹ̀gbin tó padà tó lọ jẹyàn lẹ́yìn rẹ̀ tó padà jù bẹ́ẹ̀ lọ àfi kẹsàn máa fara da kẹsì máa tó kẹsìrà máa kẹsìrà máa kẹsìrà máa pẹ́ irú àwọn bẹ́ẹ̀ lẹ̀ sọ wá pàdé mi lánàá sọ wá ń mẹ́nuba bí a ṣe ń kírun bí báyìí pé ṣe mọ́ sí obìnrin ọ̀rùn kọ́lé lé báyìí tó alákọ̀ọ́kọ́ ni pé kò mọ nǹkan tẹ́ǹpẹ̀ ní mọ́sílẹ̀ dẹ̀rọ̀ mọ́kànjẹ́ kó yẹ pé ṣé eléyìí ṣé masjid ni bí àbí mùsọ́lá mùsọ́lá dẹ̀rọ̀rù náà bá pè ọba sì pè ní mọ́sílẹ̀ dẹ̀rọ̀ torí kò sẹ́ni tó pè bí kò sí ìròyìn masjid ń bì abẹ́ẹ̀kọ́ ni so mùsọ́lá ni a fi bí ṣe ẹlẹ́ẹ̀kejì kan tó pe masjid masjid dẹ̀rọ̀rù ọmọ yìí pé yóò jẹ́ sí pé àti mọ́sálásí alákọ̀ọ́kọ́ àti mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì mọ́sálásí tó gbádùn níwọ̀n àbí mọ́sáàsì tó kọ́ ṣáájú mọ́sáàsì tó ń gbádùn ni ìkan tí ó wá wá láti wá fún àwọn jàmáà tọ̀hún yẹn ká àbí láti wá fara ni wọ́n wá dé sí mọ́sáàsì yìí ni mọ́sáàsì nìyẹn ṣe báyìí sè so nínú ìṣẹ̀rí àwọn èèyàn perú kódà kí mọ́sáàsì ní wù tó jẹ́ mọ́sáàsì gidi mọ́sáàsì ẹ̀yìn ẹ̀yìn tẹ̀ ń ṣe jálàbí ṣe báyìí sè ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ kí ọ̀rọ̀ ẹ̀ ní kọjú sí kíbla ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀ tó mọ kùránì kà ṣe ẹ ti ẹ̀sìpẹ́sì pé káwọn ẹ̀ máa kírun lẹ́yìn yín tó ń jí gbogbo àrùn tó kọ́ ara yín súfìsì tó ní tẹ́tún gbé hàn ṣé bá yín ẹ̀yìn tó máa ń fi àtẹnujẹ káàkiri òde gbogbo àwọn àrùn yìí béèyàn bá mọ nǹkan míì mọ yàtọ̀ fẹ́ lè yèrè àrùn burúkú ní ìbẹ̀rẹ̀ ara yìí so gbogbo àwọn nǹkan yẹn ó tó kí irú nǹkan tó bá rí bẹ́ẹ̀ so and àsìkò tá a wà yìí ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yàrí so síwájú kásìkò yìí kó tó rí pé ó ṣẹlẹ̀ ẹ̀fá rí ká ṣe irú nǹkan yìí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ sì lè expect pé ká máa wá kí ọ̀ràn pẹ̀lú yín níbi tó yẹ pé ẹ̀ ní kọjú sí kíbla bọ́n sì kí fún yín kété kí má ṣe fún yín akí fún yín jíjí ẹ̀ gbọ́ ní báyìí sìn so ẹni tí ó kí ọ̀ràn náà rí tí wọ́n ń ka Kùránì báyìí èèyàn fẹ́ lè èèyàn fẹ́ lè wá gbá tí wọ́n máa sọ ẹkún sí ìkàkùkà yóò dà so a tó máa sọ àrùn jálàbí àrùn tasọ́wọ́fù ṣe ń bẹ lára yìí lójú bá ń so ẹlẹ́ẹ̀kẹta ni pé tẹ́lá ń pẹ́ mọ́sídìrì kan ní mọ́sídìrì dẹ̀rọ mọ́sálásí yìí ń ga lọ́yọ̀ kó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ òbí tẹ́ kọ́ mọ́sálásí sí mọ́sálásí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn o tẹ́kọ́ mọ́sálásí ń bẹ lẹ́yìn bẹ́ẹ̀ lẹ́yìn ibi tí mo náwó sí lẹ́yìn ibi tí mo náwó sí náà ni kẹ́ bá gba ọ̀rọ̀ bíbá ẹ̀rí mọ́sálásí mẹ́rin níbi skul ìsàlẹ̀ primary school ìsàlẹ̀ àṣà yẹn kátó di primary school ìsàlẹ̀ àṣà yẹn mọ́sálásí wà ń bẹ̀ àbí mọ́sálásí ilé lábala àbí mọ́sálásí nìyẹn mọ́sálásí àwọn ará bí òun nìyẹn oníkàtàkó òun nìyẹn àbí oríṣiríṣi àwọn mọ́sálásí sọ̀rọ̀ tọrọ tọrọ ẹ̀yìn ẹ̀yin náà ò rí kankan mẹ́tẹ́ ti lè kíjà máa kẹ́ tó dá mọ́sálásí tí ọ̀gbìn yẹn ogún ẹ̀ tó dá kalẹ̀ nígbà tẹ́ dá mọ́sálásí tí pé kò didi yàrá kan fẹ́ni tọ́lọ̀ ń bá gbà láàyè dáadáa fẹ́ni tọ́lọ̀ ń bá ní kó rówó sayé kò fi ṣe yàrá ẹyọ kan tí ọmọ sàn tẹ́ fi bẹ̀ mọ́sálásí àti gbogbo àwọn tó bá jẹ́ pé mọ́sáàsì kọ́kọ́ jẹ́ mọ́sáàsì dìrọ́ọ̀rù náà ni ní lákọ́jẹ́ ọkọ̀fà gílé náà so pé mọ́sáàsì ní mọ́sáàsì dìrọ́ọ̀rù ẹ̀yin wá ń sọ pé ìbò míì ń jẹ́ dìrọ́ọ̀rù nígbà tó pé tí ń gẹ́gẹ́ gẹ́gẹ́ táwọn fẹ́ ní ká sọ kí náà pé mọ́sáàsì dìrọ́ọ̀rù gẹ́gẹ́ nípìnlẹ̀ mọ́sáàsì gẹ́gẹ́ mọ́sáàsì dìrọ́ọ̀rù so bet irú àwọn nǹkan yẹn couple with àwọn nǹkan tó tún ṣẹlẹ̀ sí àbọ̀ àyíṣà náà ní ọwọ́ ọ̀sán yìí ẹ ti rí i pé ara nǹkan wọn jà ẹni tí òun lè wá bá mi nínú wọn tí mo ní òun gọ̀ǹdì ọ̀nà òun wá bà mí so ẹni tóun jó lórí gẹ́gẹ́ tóun wá òun ò lè wá bà mí kódà ń jẹ́ tó kọ́kọ́ fi ẹjọ́ máa sùn lórí ọ̀rọ̀ yìí tí wọ́n ní tó ti wá rí mi olóhùn nígbà tí wá rí mi títí di sin kò sì rí mi èmi àti ẹsìn wọra wa àṣìn kò sì rí mi mo sì mọ̀ wípé inú rẹ̀ inú ń bí gidi gan so ara ti ń tajà ó ti ń ní ìfìjà ò ti ń ní ìfìjà ò nínú so ẹ̀ẹ̀mẹtì eh, ọlọ́run bá kọ́dà ń kó mọ̀sá lọ so kó sókí ni pé ó wá ṣe é ṣe kí wọ́n ti bínú yàn án ẹ lè máa lọ́ngbà míì wọ́n sọ àwọn ọ̀rọ̀ pé yóò kó wọn ti understand ọmọ ká mọ̀ sọ̀pá fẹ́ jà pẹ̀lú wọn rárá so bá a jà bá nà ya bá fẹ́ pa wọ́n a lè gborí yìí bẹ́ẹ̀ ayé ẹ̀sìn a padà fẹ́ pa wọ́n lé wa tẹ̀yàn lọ́rùn pé ẹ mo fẹ́ nígbà tọ́wọ́ mi tẹ̀ mọ́ nà mo pa tá a bá padà sí èébú àti ẹ̀tẹ́jọ́ padà wá gbẹ̀yìn rẹ̀ yóò ju iyì pé èèyàn nà lọ pé kò sẹ́nijọ́ padà yìnyín mọ́ pé èèyàn nà èébú lèèyàn padà mọ́ gbàmbẹ́ so èèyàn bá jà kéèyàn jà níbi tó ti níbi tíjà ti wúlò níbi tíjà ti sàǹfààní so àmọ́ ibi tíjà ọba ti kó báyàn báyẹn pé èèyàn ò ní láǹfààní kan ẹ̀ fi òsì láǹfààní kan tí ó ṣe ń bi ìjà ẹ̀dá kan mẹ́jà jà lẹ̀ fún ọlọ́run àlọ́ sùn àwọn ìtàn àlọ́ ó ti yé so náà ni mo jẹ́ òṣùwọ̀n sákèésì látàwọn صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم bẹ́ẹ̀ni tó bá ń bú sóńnà mọ́yàn lára náà kí ẹ máa wò wọ́n kí ẹ máa fún wọn létí torí èsì tí ẹ fẹ́ fún wọn yẹn kò dáàbò bo sóńnà tí wọ́n ń bú mọ́yàn lára yẹn kò dáàbò bo sóńnà yẹn tó bá yẹ pé èsì tí ẹ fún wọn nísìnyí yóò dáàbò bo sóńnà yóò sì jẹ́ káwọn èèyàn gbọ́ yé pé kì í ṣe sóńnà òsìlè yẹn ṣe àbá pé sáǹfààní ṣùgbọ́n èsì tí yóò fún wọn pẹ̀lú ìnira tó fi kàn wọn yẹn kódà kìí ṣe èsì pínyàn fẹ́ ṣàlàyé kàkà èsì pínyàn náà fẹ́ kó bu wọn ni ṣé bá yìí so a mà wá jà súnà tí wọ́n ń bú lára wa gan à ní padà rí dìfẹ́ǹdì mọ́ àmọ́ tara kó ń fàbùkù kan wá ni ó máa tẹ́tírí ẹja ṣe àtọ̀ láàrin nǹkan méjì kí ṣètọ́ ọ̀nà mọ́gbà ọ̀rọ̀ lè ṣe wà lára àdẹ̀kẹ́kọ̀ọ́ yẹn látọ̀dọ̀ àlíyù Ale ti ní kápá láti ó ti ní kápá láti pa kẹfìrí kàmá kẹfìrí yẹn wá tutọ́ sí lójú inú wa bí àlì gan wá fẹ́ bínú dù àwa ti sùúrù pé tóun bá pa báyìí wọn ní ńlá dá torí pé tóun bá pa báyìí yóò jọ bí ẹni pé jihad ló ń ṣe ṣùgbọ́n kì jihad ìnira tó fi kan òun ló bí òun nu tóun fi pa so ìgbà míì ń bẹ tó jẹ́ sí pé nǹkan ó jẹ yóò gbá òun rẹ sìn wọ́n gbẹ́sìn náà ń bú tòótọ́ ṣùgbọ́n ìfẹ́ dìfẹ́ǹdì ara yẹ pé èmi ní ńlá làṣẹ mi ní ń bú báyìí ó lè fẹ́ jẹ́ pé yẹn lè ń jà fún gbà míì kí ṣe tọ́nà fẹ̀sà rí gbé wa fún yàn tí ó wá ti bẹ̀tẹ̀ àwọn yẹn tẹ́ yóò jọ bí ẹni pé ẹ̀sìn gẹ́gẹ́ lè yẹn ń jà fún torí pé nígbà tí ọba ọmọdé yóò sọ pé àyíntọ́ sọ rèé táwọn ẹ̀sìn mọ̀lẹ́jẹ́ ẹ̀sìn ní mbó tòótọ́ ṣùgbọ́n ṣètọ́n ti gbàbẹ̀ wọlé sí yẹn lára ara yẹn gẹ́gẹ́ pọ́pọ́ àbùkù ó bú yẹn gẹ́gẹ́ lọ́fẹ́ pàtàkì sí yẹn ju so àwọn àmọ́ sọ ìtọ́ bá ti jẹ́ tó bá ti jẹ́ àǹfààní tẹ̀sìn nídìí nǹkan yẹn nítorí wọ́n wá jẹ́ tara wa á mọ̀ mójú kòfò ẹ máa wo gbobi tọ́lọ̀ gbogbo bi tí wọ́n bá jẹ́ sí pé ọmọlúwàbí ànábì sallallahu alaihi wasallam àbí ìjọ́mẹyìn ànábì sallallahu alaihi wasallam náà ń bá jà ànábì òkè ń bínú mẹ́ ìfìtá ànábì ti máa ń bínú tó bá ti jẹ́ sí wípé ìtẹ̀sìn gangan ṣé báyìí sọ so irú àwọn nǹkan tó rí bẹ́ẹ̀ rèé ọlọ́ba lọ́sọ̀ọ́ àtàrà ní mọ́sára fọ ànábì máa níbi gbogbo àwọn nǹkan pé àwọn eléyìí àwọn eléyìí kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ rẹ̀ sáà so ká gbìyànjú bẹ́ẹ̀ so ká ṣe sùúrù lórí irú àwọn nǹkan yẹn tó yé so àsìkò tá a wà yìí àsìkò tí a bùkátà ká máa bọ̀rọ̀ wá sùúrù ni kódà tá a bá rẹni tó sọ pé sólò òṣì là ń ṣe ìdí bá yìí tó òun àtọ́lọ́wọ́n ọba wọ́n jọ pàdé lẹ́gbẹ̀ẹ́ mi àkìyàmà so yọ padà lọ fẹnu burúkú yẹn padà lọ fi gbolẹ̀ wájú ọlọ́run ẹnu tí fi ń ṣèdájọ́ yẹn tó fi wọn súnà táwa ń ṣe pé súnà òṣì ni èyí máa ń sìn tóun ò ṣe bídíà òṣì tí ó sì máa fẹnu òṣì sọ̀rọ̀ sí súnà nàbì sallallahu alaihi wasallam so gbogbo ẹnikẹ́ni tó bá pe súnà lóṣì kèfèrí ni wọn níbẹ̀ ó clear. man abghada shay'an mimma ja'a bihi ar-rasul sallallahu alaihi wasallam wa 'amila bihi kafar man istahza'a bi shay'in man istahza'a bi dinillahi aw thawabihi aw iqabihi man istahza bi shay'in min dinillah inú riwaya min dini muhammad min dini min dini rasulillah sallallahu alaihi wasallam aw thawabillahi aw iqabihi kafar sallallahu alaihi wasallam ní pé ẹni yóò kó sí kanu méjèèjì tí tó bá ti kó sí kanu méjèèjì yẹn nínú àwọn ọ̀nà wákìlì lórí islam ló ti kó sí yẹn islam rẹ bàjẹ́ pátápátá so kọ́nà kọ́nà kó dáàbò bò wa kó dáàbò bò ẹ̀sìn wa ọlọ́wàá àlọ́. So, the last one. Àbáyọ̀ ah, ọ̀rọ̀ tó dáa ní ọ̀rọ̀ tó dáa ló sọ ẹ̀ ìbéèrè tó sì dáa ni ẹ̀. Ah, àfáà ní ká pe àkíyèsí àwọn bọ́dà tó yẹ sí pé wọn ò kí ń fìrọgbà wọn lọ́rùn lẹ̀ wọ́n máa ń ṣe bàlùnà fún ìrọgbà wọn wọ́n máa ń jẹ ìrọgbà létetí báyìí lọ́wọ́ òkè níbi ẹ̀kẹ́ báyìí wọ́n sì máa ń jẹ lọ́wọ́ sàlẹ̀ wọ́n ní ká ṣe ká gbà wọ́n níyànjú eléyìí tí a ti gbà wọ́n níyànjú alákọ̀ọ́kọ́ òní páyọ̀ lọ́wọ́ bá lọ́sùn fara tààlà ẹlẹ́ẹ̀kejì òní àtàmọ́sókòbí sunnati rasulillahi sallallahu alaihi wasallam ká gbá sunna nabi sallallahu alaihi wasallam àbí wá lè rí pé irùngbọ̀n yẹn ṣé ọ̀ṣọ́ la fẹ́ fi ṣe ni àbáwọn fi ṣe sọ́nà tó bá yẹ pọ̀ṣọ́ la fẹ́ fi ṣe kì í ṣe àníyàn sọ́nà àjẹsí pé gbogbo eléyìí tá à ń jẹun kó lè bá corporate kó lè bá fine àjẹsí máa ń dà láwa lórí ẹ̀ gbogbo tó bá yẹ pẹ́sìn la fẹ́ fi ṣe àgbọ̀dọ̀ dédì nǹkan kan nínú ọgbà wa torípàǹdàbí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sì ń júwe ànábì bí ògbọ́n rẹ̀ ṣe rí àti gbogbo àwọn sọ̀hábà wọ́n júwe wọn wípé wọ́n máa ń jẹ́ létetí kọ́lébà corporate ní tí wọ́n máa ń sọ fún tí wọ́n máa ń sọ nípa wọn ni pé ànábì rẹ̀ kàfífù léṣíà ni ẹni tí irùngbọ̀n rẹ̀ wà búṣì tí wọ́n ń pè ní kàfífù irùngbọ̀n rẹ̀ kún ó sì dí gan dínúgbà ànábì sallallahu alaihi wasallam ṣe rí nìyẹn dínúgbà àwọn sọ̀hábà ṣe rí nìyẹn tó yẹ báyìí sọ tó bá yẹ pé àtìgbọ́yé ni a bá ní nípa mọ̀fòhùmù ọ̀run gbọ̀n wáyé pé ìrújú là máa ń ní ká gbìyànjú ká wá mà lórí nǹkan yẹn kí ìrújú fi kú fún wa so tó bá jẹ́ fẹ̀ẹ́nú ni ká gbìyànjú ká ja ìfẹ́ẹ́nú wa lógun. alhamdulilayi ọ̀pọ̀lọpọ̀ wa yìí náà ti pẹ́ nu náà so ṣùgbọ́n padà pé sí òtí ìfiwálẹ̀ láwọn abalabẹ̀ òní ètùtù ìrìn wa jẹ lérè láwọn abalabẹ̀ so kò sí kankan náà àbá sunna kọ́ gba ìmọ̀ ìmọ̀ gbárùn gbọ̀n lẹ́sẹẹsẹ sí kankan náà àbá sunna kọ́ gbà mú kọ́ gbà wọlé. àwọn tí wọ́n sọ pé èèyàn lè dìrìdì òjòrò gbọ̀ngàn ètò bá záàdà lórí kọ́bùdọ̀ kì í ṣe gbẹgbẹ tẹ̀gẹ̀gbẹ́ ìfà èlé tó bá záàdà lórí kọ́bùdọ̀ làwọn míì gbà pé tó bá tẹ bá ti bu ẹ̀fọ́ wọn kàn báyìí tó bá lé ẹ̀ lè gé ọ̀rọ̀ wọn tẹ̀sán wọn ọ̀rọ̀ wọn ọwọ́ àmọ̀ ju ó lẹ̀ gan o tó ń ti bẹ́ẹ̀ rí bó ti lẹ tóun aláwọn ò tó sọ pé wọ́n sọ pé ká máa tẹ́jẹ lẹ́gbẹ̀gbẹ́ pé ẹ̀dá kò sọ̀rọ̀ ẹ̀ náà bá àwa tí àwa ń ṣerú ẹ̀ ẹ̀dá kan ẹja yọ̀ǹda kìíní ìfọlọ́ ẹ gbọ́ ẹja fi ẹ̀kẹ́ yìí ẹja fi lọ́rùn lẹ̀ ẹ jẹ́ kí tẹ́lẹ̀ yìí ẹ jẹ́ kó wà bọ́lọ́run bá lè kẹ́lá ṣe dáa ọlọ́run bá mọ̀ pé ẹni tó dáa fún wa nìyẹn lọ́run bá fi dáa mọ́ wa bẹ́ẹ̀ ọ̀ṣọ́ ni bọ́lọ́wọ́n bá nìkẹ́ láyé ṣe rí pé ó lóore fún wa ló ṣe dá ẹ̀ ẹja fílẹ̀ gbàdámọ́ rẹ̀ bó ṣe wà ṣéjì bá ṣe tẹ́ bá wo inú àwọn súnánù fítọ̀rọ̀ nínú àwọn àwọn súnánù àdámọ́ tí àlẹ́yìn sàlọ́ọ̀sán ní ká máa mú kù lára ìran abíyá ń bẹ àbí ìran túbọ̀ mú wà ń bẹ àbí ǹjẹ́ rírun gbọ́n bẹ̀ ẹ̀ lè rírun gbọ́n bẹ̀ irun gbọ̀n rí ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kan ẹ̀ ẹ́ àkùlíhá inú riwaya ni àkù àlíhá wàjúzù ṣàwárì arábìnrin ẹ fi ohun gbọ̀nyìn lẹ̀ tábà ní ìrọ̀ ìrọ̀ ni kíyàn fi nǹkan lẹ̀ kó lọ lẹ̀ kó gùn ẹ́ láì débẹ̀ ẹ̀rí nígbà táwọn obìnrin tẹ́fẹ́ ní kan jí ká sọ́wọ́n lọ́lẹ̀ wọ́n ní to let something down ló ń pè bẹ́ẹ̀ ìfá náà ẹjẹ́ kó kún ẹjẹ́ kó bò ó jákìtì fún yé báyìí sùn dáná bí sọlá sọlá ń pa wá láṣẹ nìyẹn so nítorí ẹ̀ dákun fún ọlọ́run ẹjẹ́ ká kí ìkàbàlà yẹn wọ́n pàtàkì o àti parí nígbà míì.